wa ìyàwó tájú di small school aya ẹja jẹja lọ ẹja máa ń gbẹja mi ò sọmọ mo sọ o òpèrè rẹ ìyàwó àlàmúṣe ènìyàn ìyàwó tẹ́ẹ̀dì sàn ríran o ṣe mi wèrè ẹja jẹja lọ o ẹja máa ń gbẹja mi o màá dán ọ gbẹja nínú ìjọkàn ẹ ríran o ẹ ṣe mi wèrè ẹ sanwó tún ṣe bí olóṣì ẹ ríran o ìjọkàn màámi ẹlẹja mo ti bá mi ti wọ́n ní awí fún ni kó tó dá ni agbájákadì ni mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ò gbọ́ ọjọ́ tí mo fún ẹ mo tó fi extra days sórí ẹ síbẹ̀síbẹ̀ náà ò dá mi lò mi ò ráyè láti bẹ́ẹ̀ rojọ́ ó yẹ ìdájọ́ ọwọ́ kọ́ ìdájọ́ àdáni. ọmọ náà òru má díẹ̀ ó máa wò jù ìyá ẹ̀ ló má ṣà tó pàtó owó ẹ̀. mi ò gbélé ẹ dáadáa bí ó jẹ́ kó máa yọ ojú kan náà ni màá fi sí ó ti gbọ́ ilẹ̀ ló máa bára ẹ̀ níwọ̀. ibi tó bá lè là ń bọ̀ sọrí pé lákọlọ bẹ́ẹ̀ mi náà bí ìbọn. ṣùgbọ́n ẹni kò ní nǹkan lára rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó dà kó. <laughs> tá a dá ọba rán ẹ̀gọ́ á wọlé. sọ̀rọ̀ eégún tó máa jóbi lébe ò tí ì sí ọlọ́gbọ́jọ ní bàbá egúngún ọmọ ọlọ́run èmi ṣe ní bàbá ẹ ọlọ́gbà fún mi lẹ́tẹ̀kọ̀tẹ̀ gbà fún mi gbà fọ́gà ẹ olóhùn olóhùn olóhùn iyára yọ ọmọ ọdún mi ti bẹ̀.